كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثر من أحد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون إسرائيل إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين فقال موسى يا فرعون إني رسول من رب العالمين أنا همت بالله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يتبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من أهد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه وظلموا بها فانظروا كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حتيف علي ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم وأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فات بها إن كنت من الصادقين فألق عصاه فإذا هي ثوبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال لمنه من قوم فرعون إن هذا لسان عليم الحمد لله رب العالمين إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نحمي حد تضل وتهدي ما تشاء من الورى وما بيد الإنسان غاية ولا رشد إلهي لا wọ̀lá yìí tábì náà àwòlá ìsàmì ní àmì àjọ tóbi lù wọ́tàrà tí lọ́tàṣà wù mí náà lè wà rọ́ wọ̀nà bí ó ti lè sáàlì gọ́yọ́ wọ́lá òṣìlónì wà múrúkà ṣáàtùn nínú kọ̀ọ̀lá yìí kì í kò lè náà.

tí ọ̀rọ̀ rẹ̀ ò ní jẹ máa ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìlàhí alákùnrin lù lórí lọ́kàlẹ̀ àmúlù. ọlọ́run àfọpẹ́ fún ọ látara oore tó o fún wa àmàdúpẹ́. wọlé sábì náà àwọlé ní tá a bá máa ka ìdẹ̀rọ ọlọ́run mélòó la tó fi yá máa dúpẹ́ ọlọ́run àdúgbò fún ọ. lónìí ló wà dáhàdì máa ń dà ṣá gómìnà ilé ara. tọ́ba jẹ́ pé jó ìkó ìtọ́lọ́run ni a máa rí jó yìí gbogbo èèyàn kó fi jíjókòó orú eléyìí rọ̀ lọ́rùn tọ́ba sí ìsìláàmù tọ́lọ́ ní abára wa ń bẹ̀ ní kéde gbogbo ẹni tó wà láyé náà ní jẹ́ mùsùlùmí. ẹni wọn bá wọ ọlọ́run ó lè sọnù. wọ́tà àdí. bẹ́ẹ̀ yẹn bá wá bára rẹ̀ lójú ọ̀nà àmà ọwọ́ ọlọ́run ló fi mànà. màdàdà wúmi náà lè wà láà. gbogbo nǹkan ló lè ṣe láì fi òdèdè ṣùgbọ́n ìmànà àti ìsọ̀yànù tó bá ti wọ ọlọ́run níṣe. wọ́n máa bí Béèyàn pátára rẹ̀ lójú ọlọ́run ló fi ẹsẹ̀ rẹ̀ níbẹ̀. Ẹni ó sì sọnù kèésù òun náà ọwọ́ ọlọ́run kọ́ sọnù ni. Wá àmúrúkà ṣáàdùn. Ọ̀rọ̀ ọlọ́run irú ẹ̀ ò sí. Wá ṣáàdùn. á. ẹni ó lè burú tọ́lọ́hún ń dá lára àwánú ẹ̀dá kò sí. ìdá sídà múra látàmí kan ní ìrọ̀tàn. ọba àlú kó òun ó ṣe kánjọ́ ní káàrẹ̀ ni tí ó fún bàrà pé bí ọlọ́wọ̀ dá. ààrẹ orílẹ̀-èdè lè ṣe míì sára yẹn. ṣùgbọ́n bá kan ẹni tí ó kò rí ìlọ́ṣìkìtà múra láìsá Ẹ̀yin ọpẹ́ wa ẹ̀bùsọ̀ láti fún wa síwájú ẹ̀dá. Kí ọlọ́run ọlọ́run fún bàbá nàbì. Ẹ̀yin àsàlátù wa àtàdúrà fún àwọn tí wọ́n ṣe léyìí kù àwọn tí wọ́n tún ṣe lọ ọ̀rọ̀ wọn jẹ mádùá bàbá wa àlùfáà wa àgbà ọlọ́run ní kúkẹ́ wọn. àgbà wa àgbà tó sẹ́kù fún wa tí à ń pé tì lọ́rùn ọlọ́run bá ní máa kí ìjì wọn. àwa kárí gbogbo àwọn tó jẹ́ àfa wa tí wọ́n tún jọ́ ọmọ fún wa ọlọ́run bá ní máa dáàbò bẹ́ẹ̀ nìkan kan wa. àwa náà ọlọ́run àbí ọ̀dùn wá bí irinṣẹ́ rẹ sójú ọ̀nà rẹ wọ́n lò wá fún ẹ̀sìn ọlọ́run lò wá fún ẹ̀sìn. káwá bá ní àyè ibi tá a ti jèrè ẹ̀ láyé ní àtijọ́ ògbéga àti àmà. ibi àtijọ́ lánàá ọlọ́run arawọ́ sí ọ ìrẹ́ náà lọ́ba tó jẹ́ pé ọmọ gbogbo nǹkan ìwọ ló fi ìmọ̀ má gègé má làmù yá lámù tí gègé ọmọ tẹ́lẹ̀ à ń bẹ̀rẹ̀ ọlọ́run mọ́sálá ìsípayá ìmọ̀ fún wa ìrẹ́ náà lọ́ba tó ń sọ̀rọ̀ ẹ̀dá nírọ̀rùn. gbogbo àlámọ̀rí ọ̀ràn wa ọlọ́run jọ já rọrùn máa fi máa fòye rẹ máa fi mà wá bó o ti ṣe ládéhùn fánàbì jọ ṣe lórí ìdí aná àtàlẹ́kùnrin òun kà á. màdàdà ṣàkóso. ọ tá a bá máa ń ma ọlọ́run mẹ́jẹ̀ á ẹ̀ torí kò tọ́lọ́wọ̀n òkú lè ṣe ó lè ṣe èèyàn ó sì má màmá ó ti ṣerú ẹ̀ ṣáájú ọlọ́run mọ́sọ́lá aburú fún wa èyí tá a tún sí ìmọ̀ ni ó fi wá èyí tá a ti ẹ̀ gbogbo ọlọ́run kọ́ wá fún àlùbáríkà sí ó ṣe ní ti kí ẹ̀ ṣe ní ti ibi sinmi lánàá ọlọ́run sọ ọ́ ìdí ọ̀rọ̀ àti gbogbo àwọn tí ọlọ́run fi fẹ́ sábàbí tí agbóhùn tó fi wá yìí tó fi gbóhùn jù báyìí lọ olóhùn rẹ̀ ò tó báyìí tẹ́lẹ̀. ìgbà tá a sì fẹ́ kí lọ nígbà fẹ́ kí ló kù. wọ́n kàn fẹ́ kí. ètò ànábì inú àti húdù àti ti ànábì sọ́ọ́líù àti ti lúùtù kótó kàti ṣùáìbù tí à ń sọ̀rọ̀ ẹ̀ lọ. ọlọ́run nínú àpò sọ alẹ́ ká mi ní àgbáyà. òun là ń sọ làbárè wọn fún ọ fún wa ànábì. wọ́n lakọ́ni já ti òmùrù sùnrùn ó fi lè báyìí náà. gbogbo àlàyé ọ̀rọ̀ òun làwọn òjíṣẹ́ wọn sọ fún wa.

كذلك يتبع الله على قلوب الكافرين كذلك يتبع الله على قلوب الكافرين ọlọ́run ní báwo ọlọ́run ṣe di èyí dí dáàfi dí ọkàn kèfèrí nù òdodo ọ̀rọ̀ kan ò lè wọnú ẹ̀ tó sì wọnú ẹ̀ bí wọ́n bá gbọ́ ọ láyà sùnmọ̀ òun wọ́n kàn gbọ́ lágbọ̀gbọ́n tí ni wọ́n lè gbọ́ lágbọ̀gbà. wà máa wá jáde náà lè àkẹsàrì yìí mi ní ahadin ọlọ́run ní kò sí ahadu bí o ti ṣe rèé ta ni kí wọ́n ṣe tẹ́wàá bá ọ̀pọ̀ sun wọn tí wọ́n wà lórí tí wọ́n ṣàdéhùn bẹ́ẹ̀ àti ṣàdéhùn fọ́nà ń gbà wà ní bèbè di bàbá wa ádámà. áádù tá a ṣe ń jọ́ náà nù bí ọlọ́run ti ní aláṣọ fún un ọlọ́run bí aléèrè níjọ́ náà ó pòwe gbogbo ẹni tí ó dá níbèbè di bàbá wa ádámà ó kó wa jọ síbẹ̀ ọlọ́run wá ń bi kálukú wa léèrè pé aláṣọ fún un bá èmi kẹ́ máa sìn bí. níjọ́ náà gbogbo wa wí ni pé ìrẹ́lá máa sìn ọlọ́run wá ní ọ̀pọ̀ èèyàn ní baléríà mo ṣe Ịwa ìwà jáde na àtẹ̀sára òun làfáàsì ọlọ́run ìwà jáde na òun kìínà ipò kò kí òun ma máa bá ọ̀pọ̀ sọ àwọn èèyàn ọlọ́run ti parí ọ̀rọ̀ tàbí ọ parí ẹ̀ síbẹ̀ àdúgbò lọ́dọ̀ ọba tó jẹ́ àdá ohun tó ga àti ìtọ́lọ́ lè mà ìdẹ̀ra ni sẹ́ni tí ohun olùsìlétí rí ni ọmọ fóun kan ga tàbí kan lọlẹ̀ kò lè dá ma ìgbà tí ò gbóhùn kankan rí tẹ́lẹ̀ ìdẹ̀ra kan ni ọlọ́run àmọ́ ń dẹ̀ra o. Agbára wa kọ́. Wàlá yá tara ní ànàní mọ̀tàṣá kírọ́. Gbogbo ìgbà náà la máa dúpẹ́, kọ́lọ́wọ́n máa rí alẹ́ tí ó máa dúpẹ́. Ọlọ́run wá kó níbi ọ̀rọ̀ àwọn èèyàn ànábì Ṣuaib. Ọbẹ̀ kó síbi ọ̀rọ̀ àwọn èèyàn Musa. lẹ́yìn tó sọ̀rọ̀ nuwa àti wúdù àti sọ́ọ̀lìwà àti lútù àti ṣùáìbù tán ọwọ́ afẹ́ kù ti ànábì Mùsá ọlọ́run ní súnmọ̀ bá sí náà ní bá di yín. súnmọ̀ bá sí náà náà bá di ayá fẹ́ràn àwọn àwọn yìí. ọlọ́run la Mùsá òun yàtọ̀ sí Ṣùáìbù. Ẹ̀rùpa sọ pé nínú ìran ànábì lárúbáwá ni Ṣùáìbù wà. Mùsá ń tiẹ̀ òun ìsì lárúbáwá. Ibùn èdè tí gbólóhùn gan jẹ́ èdè kìrìtìyà ni. Òun ni èdè Mùsá àjẹmí ni. Ó ní èfi yí òun tí àwọn àwọn ará ìran kíntù táwọn máa ń pè ní wọ́n máa ń pè omi ní mú mú igi lọ́dọ̀ wọn ni sá ibẹ̀ náà ti mú mú sá ìyẹn lọ́mọ tá a gbé lálàfo omi sígi tá a rí gbé lálàfo omi sí igi. mẹ̀dá sí mú sá nínú èdè kìbùtíyà ọlọ́run ní fún bàbá sì mi bá di yúnúta ọlọ́run láàárán lẹ́yìn àwọn èèyàn wọ̀nyí ara ànábì a ràn pẹ̀lú àwọn àmì wa láàbẹ̀. láàbẹ̀rẹ̀ àwòrán wà má láyé. ara sí fíráwọ́nà fíráwọ́nà náà gan ẹnu kun ọ̀rẹ́ àwọn kan ní ìpìlẹ̀ tàbí ìgbékalẹ̀ òkú ẹ̀ àwọn kan gbà wípé fàrísì yàlẹ̀ èdè fàrísì olùfíráwọ́nà àwọn kan sì gbà wípé èdè látinú. lárúbáwá náà ni wọ́n nítorí wípé ọgbàpẹ́ nìkan kò tó gbówó ọ̀rọ̀ òun lọ ó kó oyè tí àwọn ọba àlù wọn máa ń jẹ òní fíráúnù nígbà tí èèyàn fi nǹkan kìyàn ẹni pé ọba wa náà máa ń gbọ́ lókè ìpè kábíyèsí lọ́dọ̀ tí a náà wípé kẹ́nìkan ó pòwò ó tún ràn lọ́wọ́. ó ti bọ́ ẹni tó ti ga kọjá ìrànlọ́wọ́ láti ló fárá àwọnù wọ́n gbà pé bẹ́ẹ̀ náà ti mú kátúpẹ́ nìkan ó tún múra lọ́wọ́ kan wá fárá ó ti gbé fò ó sì rí bẹ́ẹ̀ náà ọgọ́rùn-ún ọdún mẹ́rin lè ṣèjọba e sẹ́nìkan ò tó gbórí sí ọgọ́rùn-ún ọdún mẹ́rin fìràwọ́n náà ti ṣèjọba. tí ọ̀sẹ́ni tí ó pè é kí ló ọlọ́ọ̀lá rán ànábì Mùsá agbẹ́dìde. E ìyá ayá ìyá bẹ̀rẹ̀ wà bá láyé. pẹ̀lú àwọn àrísà mi ọlọ́run tààlà sí ìlà bẹ̀rẹ̀ àwọn ẹ̀wà màláyé. sí rárá o jésù òun nìkan lára sí wàmàlà yìí àtàwọn àgbà ọjẹ́ nígbà tí lára kí ló dé tọ́lọ́run tún fi mú àwọn màláwù fún fírónà táwa fi dá wọn sàlẹ́sà gbogbo èèyàn nígbà tí wọ́n ti fírónà gbogbo èèyàn náà lára sí ṣùgbọ́n nítorí ipò wọn ẹ̀rí àmì ọmọ dàkánrú ọlọ́lọ́run fi dá wọn tún dá kọ́ńbì. ọlọ́run ní torí pé tá a bá ti yọwọ́ àwọn àgbọ̀ ọ̀jẹ̀hún lẹ̀ ọ̀pọ̀ àwọn tí máa ń àwọn àgbọ̀ ọ̀jẹ̀ ni ẹ máa fẹ́ tẹ̀ láwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run fi yá dá بكم بعثنا من بعده موسى بآياتنا ọlọ́run láàfi ránṣẹ́ lẹ́yìn àwọn èèyàn wọ̀nyí agbẹ́ǹde agbẹ́mọ́sá dìde ìlàbírí àwọn síbìrà òun wàmàláyìí àtàwọn àgbọ̀jẹ́. ọlọ́run ní ìzọ́là nù bì á ọlọ́run ní gbogbo ohun tá a fi rán sí wọn lẹ́sàbòsí sí. Bọ́ọ̀lù Ọlọ́run láàárán sí wọn. Bí ááyá ti na àwọn àmì wa, àmì ọlọ́run náà mẹ́sàn-án Tó gbọ́dọ̀ mọ́sá sí hàn. àlùkùránù mú sí sí àáyá tí ń ọlọ́wọ́ àbí ọba wà. àwọn àmì mẹ́sàn-án ni a rí èyí tó hàn jù ń bẹ̀ ọ̀pá ni ọ̀pọ̀lọ́wà mẹ́ nínú àmì tọ́pọ̀lọ́ ń ba gbogbo odò wọn ara àmì ọlọ́run nínú mẹ́sẹ̀sán náà ni nínú àmì ni kó kí ọwọ́ bọ abíyá tọ́ba mú jáde báyìí sákúrúdù báyìí dọ́ àmì ń bẹ̀rù sùn mí títí àyà àti ìlà fìlàwọ̀. ولقد آتينا موسى آيات بينات. إسراء. ولقد آتينا موسى تسع آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون فقال له فرعون إني ما ظنك يا موسى مسرورا قال لقد علمت ما لو بجاء رفض وينه tó jẹ́ pé àmì mẹ́tẹ̀ẹ̀sán ó kó díẹ̀ wá kúmọ̀lù wà ńbẹ àrùn ẹ̀tẹ̀ ọwọ́ àmbẹ ọgbẹ́ lọ́nà wájàrá àdá ọlọ́run tó dẹ tata sí à ọmọ àlè ma ọ náà ni ọ̀pọ̀lọ́ mẹ́sàn-án ni abáǹkà náà ó ń gbé lọ bá abẹ́lẹ́dẹ́ yóò pè é. ọlọ́run láàfin rán Musa agbẹ́ǹde lẹ́yìn àwọn ànábì wọ̀nyí àyà náà jẹ́ àmà fáwọn tá a dákọ̀ wọ́n dé sáájú ẹ̀ torí sàrà ló wí pé èmi ń bá dì lẹ́yìn tiwọn ni. Musa wa wọ́n máa láyé yí àtàwọn àgbà ọ̀jẹ́ pọ̀tọ́lá mú fi ha ọlọ́run ní gbogbo ohun tá a fi rán sí wọn pátá ní ẹ̀pẹ̀ wọn. pọ̀tọ́lá fi ha wọ́n ní gbogbo ohun tí Musa mú wá irọ́ ni. wọ́n ń zòrò káyífà káàdì. ọlọ́run ní tí ọ̀sán máa wò. gbogbo pàtàkì o ìkẹyìn ọ̀ràn gbogbo kòkí ní já sí ni ọmọ wà àríwòye àríkọ́gbọ́n fúwọ́ náà má ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kọjá ẹkẹ́ sí bá lé kan wá máa ìjọba pè lọ́rọ̀ ọlọ́run kéèyàn gbà fún ni yín ọpọlọ èèyàn tá a wípé ẹ wá lẹ́ẹ̀ni jìyàbọ̀ bẹ̀ bẹ́ẹ̀ ṣe rò pé ẹgbọ́n tóun náà lẹ́sẹ̀ jìyà tó ìgbọ̀ntọ́lọ́wọ́ ọ̀fẹ́ ilẹ̀ kánà ìyì fún dẹ́pẹ̀ látà gbogbo ṣàtó ti kú ládùúgbò lẹ́dá sọ̀rọ̀ ẹ wá lébi òní pààyàn kó bá wọn dàdó báyìí ni o gbogbo ṣàtó ti kú gbogbo ẹ̀lẹ́wú jáde. à ń pariwo owó òsì àwọn ẹni ìsáájú bí wọ́n bá ṣubú wọ́n máa ń wo tó gbé ṣubú nì sọpọlọ lápá ẹ̀ ní ọlọ́run parẹ́ àyín nì ọpọlọ ń bẹ gbogbo ẹ̀ náà fẹ́ lọ́pọlọ tẹ́ ẹ̀ fi lè sọ di ẹ̀padà ọ̀dọ̀ ọlọ́run. ẹ̀yọ́ ẹ̀yẹ kálàfóòsà ìkálàfóòsà àbọ̀ ẹ̀lẹ́ríhùn àbọ̀ ẹ̀nù ńgbà ó ṣe tí wọ́n ṣe lọ́jọ́ òní ẹgbẹ́ ńlá àti kò bẹ́ẹ̀ ti sin ìyàfó mẹ́ẹ̀ èyí tí wọ́n kó gbogbo ayé jọ sílé kòńdó ní pẹ́tàkì àìsí ìdíyẹ ìsàbí sí i. ẹnì kan ọ̀rẹ́ sàbò ọlọ́run ní bá zòrú ké akíbà tó ní mọ̀ sí bí. alùpùpù ní sọ̀rọ̀ ọlọ́run ní ẹni ẹ̀ máa wo tí máa ń jẹ́ ìkẹ́yìn padà ọ̀ràn gbogbo ẹni wọ́n bá wọ́n máa balẹ̀ jẹ́ akíbà wọn. musa lọ́lọ́run fẹ́ mẹ́nu bà fún nínú tànàbí ọlọ́run tó kú ayé ànìsàn Musa òun lọ́fẹ̀ẹ́ jẹ́nàbí ọlọ́run tọ́lọ́run ti sọ̀tẹ̀ ẹ̀ pọ̀ ní àlùkùrán ọ̀pọ̀. a máa kẹnu bọ̀ báyìí a máa fẹ́ tó jáde kó nù ọ̀rẹ́ o tó sọ mí irú ọ̀nà àfojú ẹ̀fásitò tí wọ́n bí Musa àwọn alágbègbè tí wọ́n bá ń wo sẹ́ òun ló fi jẹ́ pé kèsì gbogbo nǹkan náà ẹ̀ ẹ̀ lè pé kò sí ọmọ ń wà ó sì máa ń lapa ọmọ ń lórí pa ló ti yé ṣùgbọ́n kò lè dá nǹkan kan sí lẹ́yìn Ọlọ́run ìgbàgbọ́ pé osi, sí àyíkọ́lù kùránù gbé á yòfárì kún nàbí ibé nàlè mọ́rì wàsáwùsì ọlọ́run ti jẹ́ ọlọ́run ya ọkọ yàyàwó ṣùgbọ́n ọlọ́run ya tètè ọlọ́run ní gbogbo ti bẹ lọ́wọ́ wọn wọn ò lè fi sẹ́nìkan sùtá àbíyọ̀dé mi ọlọ́run abájọ abájọ sí ni o ibi tí wọn náà ti lè bọ́ tako pé wọ́n ṣe ti ọba nítorí wípé tí wọn náà bá pò lọ́nà àtọ́lọ́ni o tí ẹ̀sẹ̀ pé wọn náà fẹsẹ̀ kan dé ẹsẹ̀ kan dé léwọ̀n fẹsẹ̀ kan ta ẹnu ẹ lè dá ó fi gbogbo ẹnu wí tí wọn náà bá dúró tọ̀lọ́hùn.

ọ̀tá síbẹ̀ ànábì gbé ara ọgbé ara kò lè dágbé má tó rẹ́jì bìrì lù sí pé kẹfẹ́rí kan ti ọdẹ kan ti wọ́n hmm. àwọn àgbà ọmọ lè mà wípé ọjà abẹ́ tún fi fáwọn ọmọlẹ́yìn ẹ ní tí wọ́n máa lò nírú ẹ̀ bá ṣẹlẹ̀ torí tí ọba tí tí ọba tí ọ àní fògùn ránṣẹ́ ó lè mọ kálí ìkúrẹ́ lè jáfàní fáwọn ọmọlẹ́yìn ẹ ọlọ́dúnwọ̀ jìbìlì kọ́ fọdún kúlẹ̀ àwùjọ rọ́bì náà. àwùjọ rọ́bì náà. bọ́ọ̀bù tí yóò bọ́ọ̀ bá ní ìkẹjọ lọ́nà lọ bọ́ọ̀ bá ké wọn kálí kó ìbálìjà náà dá sí odò.

ara wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ gba kúrúsì nìkan dó wọn ò tó bẹ́ẹ̀ kò síran àlìjáná ọ̀hún bí a ti lé tó yọ sá lọ ni. irú pípè lásán tó o bá fi ẹ̀mí tọ́dà pé àlìjáná ò ní gbó. bí nǹkan bá fẹ́ ṣe ìtọ́sẹ̀ èèyàn báyìí tó ò tí ì mọ̀ bóyá àlìjáná ní tàbí dán tẹ́ẹ̀sì tiẹ̀ nù ìwọ̀sá mò ń tọ̀hún ọwọ́ lé lórí wọ́n pèrú sí létí ń bọ́ ọba ìpèrú tán bálìjànú bá ń bẹ́ ń bẹ́ ọmọ wọn ò bí àlìjànú ọ̀hún dá ẹnu tó lè kú ni ó lè sọ oríṣiríṣi ní ó lè má jáde ṣùgbọ́n yóò mìíràn nínú ẹ̀ tọ́ da mọ̀ pé àlìjànú bẹ́ẹ̀ mẹ́. bàjẹ́ ní sọ yìí máa ń pèrú tẹ́lẹ̀ o yóò a máa wọ̀ wọ́n máa padà wá rẹ lò ní ìsí ọ̀bà dúró dáa wọ́n ti lè pọ̀ wọ́n máa pọ̀ àti lẹ́ni tí wọ́n tó mẹ́sàn-án láre. wọ́n ti kọ́ lé bẹ́ẹ̀ lẹ́ni ń gbé wọ́n níyàwó bẹ́ẹ̀. wọ́n padà jáde ọkà ẹyọkan ẹyọkan ni ọ̀ o bí títí ẹ lé ni pé oníṣẹ́ méjì náà fẹ̀ wọ́n. Hmm. ọ̀nà méjì náà gbà náà ń ṣẹ́ ọ̀nà kó wọbẹ̀ iṣẹ́ tí wọ́n náà ní sírù inú ibi òkúta kan báyìí ni wọ́n sì fi sírù sí tí wọ́n gbé òkúta lé tí òkúta tí kan ọ̀bà fún òun bẹ́ẹ̀ ti gbé nípa èyí ò wá tún ní ìdí àwọn nǹkan míì tí má ti tọ́lù sírù èyí náà wà ní ìdí kọ́ gbogbo àdìgáàdù tiẹ̀ náà gbọ́dọ̀ dúró ìkọ́mọ́ sí ọ. àpé o ẹ̀mọ́gbàgbé àdìgáàdù tààrọ̀ ó rà pé ti rọ̀lẹ́. sórí gbogbo sẹ́tí òun ṣeun òun náà ti ń bẹ̀ ọ́ ní báyìí àti ọlọ́run òṣìṣọ́nà ibi tí wọ́n lè gbà wọlé sí yàn ọ̀kan ti ṣẹlẹ̀ ó la máa ṣí bẹ́ẹ̀ nílé yìí ọ̀rọ̀ musa pọ̀ tọ́jẹ́ pé lójú ọ̀nà tẹlifíṣàn lẹ́gbà wọlé sọ́mọ àìjọ̀lọ́gbà wọlé ọlọ́fẹ́ràn fọmọ jókòó tẹlifíṣàn pọ̀ wọ́n nígbà ni wọ́n ti wọlé sílá wọ́n padà jáde o wọ́n jáde ó yẹ tó padà wọlé Èkó ni wọ́n gbé wọ́n padà mọ́mọ́ wálé wò ìpadà fún mara pé olórí kí wọ́n mẹ́jọ òun lọ gbóbẹ̀ mọ́ kọ́mọ bí ìwò. ó tún máa ń ṣẹlẹ̀ o wọ́n máa ń ṣẹlẹ̀ kò síbi tí atẹ́gùn làwọn bá rìn ọwọ́ àwọn ò sí pé wọn ò lè wá kọ́dà kan gbà wọn ní ṣẹ́jú kan ó ti dé òkìdé ọgbà wọn kò sí bí wọn ò lè dé ọlọ́run ló fún wọn ló lò wọn fún àti kófìtì náà bọ́mí yàn tó bá mú wọn lálájọsí olùfọ̀rọ̀ ibẹ̀ eré yìí tó lọ gbé àdábáríkísù wa tó gbé nígbà tí àdábáríkísù gbà tó fẹ́ bẹ Sùlẹ̀mánù wò tálẹ́bí sùlẹ̀mán tí ọdún dà ń sọ fún pé ẹni tí ń bọ̀ yìí làwọ̀ àrísùn ni àbí. ó ní àrísùn tó lágbára ó ní títí ń jókòó àlè gbà ó tó láti rú àgẹ̀. Ah! àdébí sùlẹ̀mánù ní ìta nínú yín tí ó gbàdàn wá fún mi kèé pé kẹ́ẹ̀kan kẹ́ẹ̀kan rú ẹ bí ẹ̀ gángan ni mo fẹ́ kẹ́ ẹ gbé wá. òun gan mo fẹ́ gbé. ìkálówó lọ gbé ńgbà tí wọ́n da ìdọ̀lá áà ah, àdàmọ́nù ló ti ibi à ń sún wọ́n ti sún mọ́lẹ̀. rírẹ́ òwò gbèdé mi ń àtàkùn mi mà kọ́ kà á kà. tó tó dìde ń bí yìí ti gbé dé áà. Ah, o ti pẹ́ àrẹ́bí sùlámọ́nù ò tí ì

Abẹ́mọ̀ bọ́yá yóò dàmà tàbí ò ní dàmà. Nígbò Bàríkísù dé, wọ́n wá ń sọ fún pé wọ́n Bàríkísù. Àkàtà àrùn Ìjẹ́ ní ajá tó ń wò yìí sọ́jà lẹ́ni ọlọ́pìnà ànàwó ọlọ́dà bí ìgbà fóun gan ni kẹsẹ̀kọ́jọ ànàwó oníbọ́sẹ̀ anẹ́mùsùlẹ́mọ́nù ní àwọn ànẹ́bí ọlọ́run olúbọ́sẹ̀ jó bọ́sẹ̀ bọ́sẹ̀ jẹ́ ọba tó ọlọ́lá tó ìdí ìrìnàlẹ̀ ìlímà mi ń fọ́bùlẹ̀ wọ́n ti fìmọ̀ dá wà lọ́lá ṣáájú jẹ. ẹ̀ka wa tó fi jùlọ ni pé wọ́n kùn ná àwa tí ń jẹ́ mùsùlùmí kó tó wá di islam ẹ̀wọ̀n táwọn fi dọ́là òfin kò náà òfin kò tọ́wà dọ́là islam ló fi dọ́là. àwọn ànábì ọlọ́run ọlọ́run àti ń jẹ́ mùsùlùmí kò tó sí islam. ẹlòmíì àwọn fi islam jẹ ní tí wọ́n fi pamọ́. Ìrúlẹ̀ ọlọ́ọ̀ba àlùbáríkà yóò pọ̀ ọlọ́run wà kan là Musa anábì Musa wá ń sọ wípé ya fèrà ó ìrẹ́ fíráhùn ìní ìrọ̀lú lómi ẹ̀rọ fíra èmi àsìkò tí wọ́n ń pa ọmọkùnrin ní ẹ̀bì tọ́ra gbígbá ẹbí mo ti lọ gánà ó ti wo sẹ́ fún ìrẹ́wọ́n náà pé wọ́n bí ọmọ tí wọ́n pa ọ lẹ́rùn ni wọ́n pọ̀ lẹ́rùn ẹran ní sọ́ba rí bẹ́ẹ̀ gbogbo ẹ ó sì sọ̀rọ̀ tí wọ́n ti bí oní gbogbo ẹ bá ti bọ́kùnrin sọ́kùnrin rẹ̀ àbóbìnrin wọ́n fi sọ́kọ̀ láwọn ọlọ́kùnrin náà ó kò sí kankan èwo la pa àti àwọn ẹ̀mí kọ́ ọ̀kọ́ pa wọ́n rùn wọ́n tó fáwọn ọkọ̀ láàmì ó ní gbogbo ọmọkùnrin tí wọ́n bá bí ẹ lọ́ máa pa wọ́n ọgbọ́n ọmọ ọkùnrin nípa ṣùgbọ́n nítorí àfọwọ́ ọlọ́run lẹ́kọ̀ọ́ kẹ́ wọn wà ní àkókò tí ọba kọ àbẹ̀yí tá àbá fi ọkọ èyí tí ọba kọ àtàkàn tí ó rí gbé òsì ó là nẹ́bì Musa ìyá ńgbà ẹ̀rú bà yá pé áà. Ah, wọ́n ọmọ àwọn rè. ọlọ́lá àmì àmì àmì ti ya Musa wáyù ń bẹ̀lẹ̀ hàmù a fi mọ̀ ya amusa. fọ́mọ yìí ọmọ tó bí fún lọ́mú níjọ́ tóbi náà ní fún lọ́mú. ọmọ okun inú ẹ̀ tí mú mi látara pé wọ́n pa fàálì tí ìfìlíyàmì àtẹ méjì lọ́wọ́ àmì ọ̀ mọ́tẹ méjì lọ́wọ́ àmì ìfúnnirò òdòdó méjì lọ́wọ́ àmì àyà tẹ́ ti rírú ẹ̀ tí ó rí bá kò sí mọ́nà àkùrán mẹ́ta àyà nù àtẹ méjì pé méjì mọ́tẹ méjì ìró òdòdó méjì ọ̀tí àyà mi ìtẹ́sùn rí yóò gbèrú ẹ̀ wá àti àkọ́kọ́ ni wípé bárúdì yìí ana àrùdì yìí máa fún lọ́mú àti àkọ́kọ́ nu. fàyídà ìbùdí àlẹ́ yìí. dẹ́rù bá ń bọ̀. fàálì kí. afẹ́kẹ́kẹ́ nù lọ́jú sínú agbami. Wàlá àtàkọ́ bí wàlá àtàkọ́ ní. Méjì nù. má bẹ̀rù. Wàlá àtàkọ́ ní. Má ṣe méjì nù. Wàlá àtàkọ́ ní má banújẹ́. àdéhùn ìdùnnú iná rọ́ọ̀dún ilẹ̀ èkì á dá padà fún ọ ìwọ́pù náà kọ́kọ́ nù wàjá yìí ló yóò dé wá bọ́ ju bó lọ lọ àbọ̀ ọ́ jà lọ́lọ́ sínú ó dùn já ìlú jẹ́ tí ọba dé yóò dé ní àwòrán òjíṣẹ́ yìí yóò yóò lò ní nǹkan bẹ́ẹ̀ kaba wà ní àyà kan sùn. ọlọ́run ti ṣe bẹ́ẹ̀. ọ̀nìta kọ́tà wù álùmírẹ̀ ọ̀nàlẹ́ àbúrò àdàwọ̀ àdúwà wà. wọ́n wá wọ́n wá ọmọ òun kiri pé kí wọ́n rí pa. àbí àbúrò àdàwọ̀ àdúwà wà àdàná. Nàbírà ọ̀nà wàhálà náà wájú náà dábùbà kánú ọ̀sìn wọn lọ láti ṣe ní á fírónà àtàwọn ọmọ ogun ẹ aláṣẹ ṣe ní á wọn ò máa sáwọ ọlọ́run lè ṣe ìyá rẹ̀ jù ú bẹ̀ ọwọ́ á ní káàntì rẹ̀ kìsìkìsì kọlọ̀ máa tẹ̀lé àpótí lẹ́yìn àánú wọn wọ́n sà ń wò títí tí ọ̀ ń sọ tó fi dẹ́yìn ilé fírónà ẹ̀yìn ilé fírónà ni wọ́n ti gbé obìnrin àti ẹ̀ ọ̀sán lè lọ bá yẹ ẹ̀ ó ti bọ́wọ́. Ọlọ́run níyàwó Fìràwọ́nù, ọ ń sọ wípé. Ó rọ́tò àìmà ní wà láti. Ṣé ọmọkùnrin lọ́mọ rẹ̀ ìká pálí? Òun ò bímọ. Ọmọ tó bí ọmọ ìwà inú odò láti gbé. Má palẹ̀ yìí. Ọlọ́run ló kù sínú bàbá ọmọ wí. Ẹ má pa. Ìyá ń bá àná àwọn yóò jẹ́ aláǹfààní. Àwọn ká sọ́dọ̀ mọ́. Hmm. Ọlọ́run ni wọ́n mọ tí wọ́n ń gbà wọn mọ tẹ́ ń gbà sínú ilé wọn mọ̀ pé ọ̀tà tẹ́ ń wá ọ̀tà tẹ́ ń wá tẹ́ ń fẹ́ pa wọn mọ̀ pé òun gan làwọn ń làwọn ń gbà nínú ilé. ọkàn ìyá amúsọ̀ balẹ̀ mọ́. ìyá hmm? ọkàn adásílà tó bẹ̀rẹ̀ níbi ọkọ̀ ẹ lè sáré lọ ọnú àfi fírónà ó ń lo olú ọmọ nǹkan bí o. àárọ̀ bá ti ọmọ káwọ̀ ọlọ́run la ju ọkọ̀ ẹ lé ọlọ́run. ká lè sọ ọmọ ìdí tá a fẹ́ sọ́dà. Hmm? Àkọ́ọ́dà tí mo kù sí yìí kò sí. Ọdún kọ́mọ wọ́n lọ máa wò àti ọlọ́mọ bẹ̀ kọ́mọ lọ bẹ̀ kọ́lọ̀ ọmọ ọmọ tí ń lọ. bàbá tó wá fi àrùn jùlùmíìn wáhùn lára ṣùgbọ́n. ó sì rí níbi tí wọ́n gbé sí lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n àwọn ọmọ ọdún yẹn ti ṣe ti ọmọ tá a wá alágbàmọ tọ́jú ta ni ọmọ fún lọ́mú obìnrin ti ní abúlọ̀ kó máa rí ebi tó wọ́n lọ ọmọ omi ní àyà á gbà wọ́n tí wọ́n máa ń ọmọ fún lọ́mú náà ni wọ́n bá lọ gbà wọ́n yẹn. ọlọ́run ní haram náà. bí kálukú bá tẹ ń gbé ọmú sí fírónà lẹ́nu lọ́lọ́run sọ dé wò pé ó sá lẹ́nu pé ọ gbọ́dọ̀ mú wọ́n kú ò torí kó lè jẹ́ e àti wà láàfin tí wọ́n wo ohun tí ń nígbà gbogbo ìyá ń wá fún tó lè máa bá yín Àwọn nípa òfin ní òfin ní mọ̀ràn ni ó. Ìlú ọmọ ṣùgbọ́n ẹnìkan bẹ ládùúgbò wa tó máa tọ́jú ọmọ. lọ bá yà Mọ́sá padà. Kí ṣẹlẹ̀ láàbìrẹ́ o? Wọ́n wẹ̀ tí ó fún lọ́mú fún òrí òkọ̀gbọ́mú ẹnì kankan o mo ìsísọ́fẹ́ nìkan bẹ ládùúgbò wa tí mo fọmọ lọ́wọ́ Ọ̀rọ̀dẹ́dínláwù ilá omi ìkẹ́sàkọ́rọ̀ àìnùwà wà látàzá. Ó débẹ̀ ìyá gbé yóò ọkọ̀ ọ̀nà ọmú sí báyìí.

tí nǹkan tóbi tì á lọ. kò tí o lè gbàdá nǹkan padà fún yà. ọlọ́lá àdámúsá padà. yẹ afẹ́kùn tù ìyá rẹ̀ àti ọ̀wálẹ̀ wọ̀ kọ́ balẹ̀ wàlá àtàzà ni ìkọ́mọba àmọ́ banújẹ́ mọ́. Ọlọ́run ni lọ ìyá. Gbogbo àdéhùn ọlọ́run jòdòdò lọ́fẹ̀ẹ́. ẹdílé ọ̀ gbọ́ kankan yé nínú tàbùsírù òní táwọn amúlò ọ̀fẹ́ wá dà lọ́yìn. gbogbo àdéhùn tó lọ́n bá ṣe máa ń gbòòsè òsì. ó lè lọ. kálukú náà wàá wọ àdéhùn tí ń bọ́ lọ́hún ṣe o. bẹ́ẹ̀ bá ń bá lọ́hún ṣàdéhùn rere rere ọ̀sẹ̀ lórí èèyàn. bẹ́ẹ̀ yẹn bá sì ń lọ aburú mára. wàdà lọ́yìn àdéhùn rẹ̀ ní kan ò ní lọ ọmọ jìyẹ. ọlọ́run ní ṣùgbọ́n pé èèyàn mọ́lẹ́ òwe mọ́. ìyá fúlẹ̀ òsìnà ìyá Musa olọ́tọ́jú ẹ̀ ẹ̀wọ̀n tọ́lọ̀ wá ṣe kò sí tí ṣe. ó ń tọ́jú ọmọ ẹ̀. ó sì tún gbowó ọ̀yà. nígbà wọn ọmọ àkọ́mọ ẹni ní wàkọ́ọ̀lá áò àdábì Musa ní fìdá ọ̀nà inni rasulu nǹkan ló ti jẹ́ bẹ̀rù inú tó gé díẹ̀ lámú o ayà mi ni ó tún ti sọ tó ti gé ọlọ́wọ́ sọ àjọ lálọ. Ọ̀la Musa yá fèrè àwọn ẹni ọ̀tọ̀ọ̀nà ẹ̀rọ sílẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run kọ́ náà tó lè wí bá ọ̀nà jí o. Ọtọ́ lè tó wájú Fírónà pé òjíṣẹ́ Ọlọ́run ni mí. Àkí fún ní aláyà. Àkí ó ti di túláàsì lémi lórí. aláàbúlà gbogbo oníwàásí ni àti fún Musa lọ́dọ̀ náà yẹn lé lórí nígbà tí wàá di aláàbù là ń gbọ́dọ̀ fẹnu yìí kankan kí n pẹ́ torí ọlọ́run mo fi ń sọ ilẹ̀ àpò àfi ń jò ó wọ́n ti jí sunkún báyìí láti ó ti máa àwíjàre ọ̀rọ̀ dé wá báyìí látọ̀dọ̀ ọba yín. alámàmúdò lè ńlá yìí arójú ara àyè tọ́tò ara já lè rójú kàrá àyè àtàlẹ́ kàrá